my pipo e don settle yoruba industry did not see this coming o as this finally happened to wasila coded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 Hmm. mo ní àgbékẹ́ onísábàbí mi ni ẹ́ hmm. onísábàbí ire i can never fight with you ṣé wọ́n ló ní kí dáàdi ọmọ mi kó yẹ ẹran ni <laughs> no trust me any man that put a lady in a family way either knowingly or unknowingly hmm. kódà kó o mọ tí yókò tó ṣe tó máa sọ fún epo ti dọmọ bọ̀bọ̀ dúró take responsibility ẹ̀ tó bá wù lójú lọ ṣe DNA. that's right Huh? Mm-hmm. You don't get. Yeah, I met him in 2015. Yes, I think I had my baby in 2016. Yeah. So, um, a sister of mine, she was based in Dubai then. She was like, I'm okay, come to Dubai now. Mm-hmm. Most of your mates are traveling out. You have not been able to travel out. What's going on? I said, Well, let me tell you something. I don't like the idea that most of our people, I'm sorry I have to say this, mm. they will go abroad they will go and stay in a man's house mm. i don't like the idea i don't like it She now said ah, it does not matter now you can stay in my place after all me i'm here now mm. then ah somebody likes you or i want to introduce you to somebody you can support us now so that i can do your visa and come i said okay so he introduced me to him we got talking he came to nigeria in may i remember vividly after my birthday we met we were together we talked and he said okay um, what's your plan? Do you want to come to the bus? Ah, Abike want me to. That's okay, you can come. That's okay, no problem. So I remember vividly. I don't know. I shall done that pay. I paid for half owo ticket. Mm. This mm-hmm. bro added half. Okay. And I think he did the visa then. So I traveled. On getting there, I didn't see my sister. I saw him. I said, Akilode. Ah, he said, ah, which is true. A lot of... Yes, oh, my people if una wan do una braided wig whether na for cornrow abi na all kind of braided wigs wey be say una want contact air by ramat air by ramat she dey sell am for wholesale price whether you wan resell am abi you just wan get am for house for wey you be say you wan dey change am for different style contact air by ramat na air by ramat na dey do all kind of braided wigs wey be say e go look like natural like say na your hair na na your natural hair na dey braid that way eh, na dey braid contact air by ramat all kind of style of braided wigs You just send anyone wey you want elbai ramat go sell am for you for wholesale price na she dey do am by herself this one no be say na person dey do am wey she come dey resell o na she dey do am by herself contact elbai ramat and text me later. we were in dubai that period that abeka place is filled up o mm. a lot of your people are there come and stay in my place now i said ah okay no problem we went there as God will have it tí n bá parọ́ mọ́ torí a ṣì wà lórí kéèsì báyìí ó kù mí ó kọ́ ọlọ́run ọba I was flowing when I was travelling hmm. mo dẹ̀ gbé débẹ̀ he saw it and he said ah, ah ọjọ́ mi so after like one or two days that he does not have access to me I said ah ọjọ́ mi lòlẹ́ yín fẹ́ fi ṣe kíní tẹ̀ ń ṣe I said ah kò tí ì tán o he said ah kò tí ì tán báwo kíní kan okay I said okay o use condom o. I told him. He didn't answer me. It was like that. But while I was in his place, he was going through a lot. I used to, you know, listen to his conversation, com um, complaining, lamenting. Ah! I said, okay, if you don't mind though, I have somebody that do prayer for us at Tomo. Oh. Let me call the person for you. You people can talk. If they can help you do anything about this, your life. Oh. He spoke to the person. Wallahi, Tallahi, That person now told him, wípé you do some things o but èèyàn kan máa lóyún you yín o ẹ má kọ̀ o I was like káṣì kí là ń sọ kí lẹ̀ ń sọ a ní kẹ́ báyọ̀ ṣàdúrà kí láì fọ ẹ bẹ́tà that person that's what he saw that I cannot lie <laughs> mo ṣáà lọ ọ̀sẹ̀ méjì ní Dubai he was using blackberry passport then so I was, me i was using one hmm, and below <laughs> blackberry so i was using his picture to do most of my i was using his phone, phone to do most of my pictures and videos so the day they were taking me back to airport to return home mo dẹ̀ gba fóònù ẹ̀ mo dẹ̀ delete gbogbo àwọn picture mi because while I was at his place I don't mean to badmouth him mm. I get to know that he's a womanizer he's, he's like me like ọkùnrin máa wà engaged in so many women mm. he's still engaged with me, women I was ah, what's this kí mo kọ́ mo kú tí ń lọ lé ká má pàdé mọ́ lèmi fi ṣe on getting home that was in June ah, ah. mo ní àgbo jẹ̀dí kan tó yẹ pé um, káfúrà gbogbo ẹ̀ wà nù ẹ̀ bá ṣe délé bá mi yá mu agbójẹ̀dí ń tèmi so i used to have a neighbor may I so rest in peace grandma kọ́lọ̀ wọn lọmọ mi mu if you see her you think she's my mother mm. we hmm. were very close you know sometimes i'll be in her place sometimes she'll be in my apartment me i love older people bí a tó bí grandma mi ló tọ́ mi you know so wọ́n wá ní ọmọ kan tó ń tọ́ bí ọmọ ọmọ wọn so tọmọ yẹn náà bá ti fẹ́ ṣe nǹkan tóbìnrin máa ṣe ó máa nínú òun máa pé àánú be drinking this agbo it will come kíní kan mama june máa kọjá mi ò bá bá lè jo mi. okay so you were intentionally drinking. no no no i mean i just feel that pé if you were meant to be pregnant. Uh -huh, that's so i was not even intentionally o. Oh. okay because then mo worst gan i don't know all this contraceptive of a thing. okay i don't know anything because i hardly meet with guys. okay. Mm mi ò gbà mí ò lè mo ní relationship mo ní boyfriend ọgbà ni mí <laughs> oh okay make i lie so me i was just drinking the agbo ṣá pé àti mm, jẹjẹkújẹ ń dubai gbogbo ẹ̀mí i don't know that anything is coming my way ah ah june kàn lọ fẹ́mú bẹ́ẹ̀ ni ṣá hello dear where is my kinní i don't see anything he don't see anything kẹ. Okay There's a lady across. Then I used to say at um, Toast Benson, Ebute Ikorodu. Okay. My house is on the main road. Mm. So there's a lady at the other side. I want to manta ogun. Lórí tebu yẹn ń bá lọ mama I'm not okay o. <laughs> me ò rí rio <laughs> She now said, ah, what can you use? But I mean, I don't know. It was meant to be used maybe after 72 hours, 24 okay. hours. to ma ní one tó ní two yẹn. Èmi náà bá gbà ń bá lọ Ah, mo máa fẹ́ tọ́jú ike ògógóró yẹn pa o. <laughs> Mo ṣáà mú mọ́là àmàrí nǹkan kan i now go to location if you are drinking anything you will take it if you are drinking anything if anybody is i now open up to grandma pe grandma i no see anything o anywhere <laughs> grandma bin say ah what do you want to mama this boy sef i'm not talking to him again so therefore this thing must, must come, come down ọba ni ah má ṣe bẹ́ẹ̀ léṣe o I called a friend pé jọ mama tí wọn bá tiẹ̀ fẹ́ gbé fò ibo ni she said we are staying in Ikorodu she said she used to go to Ijebu Igbo to go and gbé fò <laughs> ẹ máa gbà mí kẹ́ni said if I now go to Ijebu Igbo to do this thing tọ́ta mi bá wá. wọ́n á sí Ìjẹ̀bú-Igbó. Ìjẹ̀bú-Igbó is beside ooru wọ́n kàn fòkú ọ̀tá mi ránṣẹ́ sílé ni. ọlọ́run ní jẹ́. wọ́n wá ní kí ló ṣe é wọ́n á ní kí ló ṣe wọ́n ní oh. ó ẹ́ ó gbèsè. <laughs> Ha! One fateful night, we were filming around Isheri here. Mo wá mo wá ti gba gbogbo Guys, if I see anybody drink anything, he say, mo máa ma because mo mommy show me. I ò ní understand. Mama, Ni òvu ọjọ́ tá à Grandma we always call me, bí n pé máa bọ̀ o. Mi ìwà jẹ́ lọlé at location tó pè mí sí àtẹ̀yí tó pè mí sí mo ṣáà máa lọ káàkiri pé. Ah, Grandma ní Bímpé máa bọ̀ nílé má ṣe ra ilé ṣe o. Àfi pé màmá yẹn wà nú ẹ̀mí. Òru ọjọ́ kan mọ́júmọ́ màmá. Mo kọ inú mi kan ṣe pí pí pí pí pí. Wọ́n ní kẹ́kẹ́ mo wá dìde. Wọ́n ní Ọlọ́run ṣàánú mi. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run dáríjì mi àmúdára. Mo kú ọ. Mo ṣáà lọlé láàárọ̀ ọjọ́ kejì. Grandma, bàbá mi ò ní má pa ara ẹ̀ sí mi lọ́rùn. Wọ́n wá pe ọmọ wọn. She now took me to where she is using. When I got there, it's ìyá àbíyè ẹnì àgbà sẹ mú mi ṣe àánú mi ṣe ní àgbo tí kinní ilé fi ṣàn dànù màmá yẹn wá mú mi bọ́tà ó ní kíná kan síbi. àbíyè ìyá àbíyè ó ní àbíyè làwà pọ́ọ̀tù àṣejẹ mẹ́fà náà kọ́kọ́ fún mi ní ọjọ́ yẹn <laughs> máa mú apààyàn ó fẹ́ pamọ́ she tested me wọ́n ní kí nìyẹn kò mí dáadáa mo ti weak on top of this jagbada wey i don drink on top ọmọ ọlọ́mọ <laughs> pọ́ọ̀tù àṣejẹ mẹ́fà wọ́n máa ní kí n máa gbé mu báyìí ní ìyá àbèṣe ọlọ́run bá ń ṣe dáadáa fún yín o ìyá mi. Hmm. and I started crying màmá yẹn wá mú mi wọ nọ́ọ̀sì pé kí ló dé tẹ pa ọmọ lọ́mọ mo ní à mo ti pe bọ̀dá tó fún mi lóyún lòun ò fọ́mọ ní tóun ò bá fọ́mọ sẹ́yìn ò fọ́mọ ni hmm. mo ní à ẹ wò mí mo struggle ni mo ní struggle yẹn náà lẹ máa struggle lẹ máa fi tẹ́lẹ̀ wow. mama na after that na I go call my siblings pe hello ma something don happen I went to my <laughs> elder sister Smowe. She now said, We'll go to our Olori Ebio. We now went to her place. Mama, bye, bye, bye. Auntie, kó can't kàn bẹ̀rẹ̀ pé ni. Ìyá àbèjì. Adébíyìnpé they been kú omi ìtò ló ṣẹ́yìn yìí. Ó ṣí imú pa, ó ṣí ìjẹ̀bú, kò ní jẹ́ kó ní ìmí yìí torí ọmọ kan. Mo ní kí mi pé ọmọ oyè ọdún tí mo fi ń wọ́ ọmọ? Hmm. Tó bá yẹ pé wọ́n máa ń báyàn gbé oyún ni, àwọn àgbà àwọn á bá mi gbé. Hmm ṣùgbọ́n wọn kì í báyàn gbé oyún fọ́jú kò tó bá síbi ìwọ gbé wá fún mi hmm. then i was saying alone at least one palo apartment ní hmm. kòròdú aláyé ni mí na. bẹ́ẹ̀ni na big big girl. you got me. ẹyẹ gàgà rẹ. <laughs> tọ́ni ilé tó ń gbé o máa káwọn èèyàn síbẹ̀ o máa máa bọ̀ gbogbo nǹkan tó ń ṣe fún ẹ náà ṣe fún oyún ẹ ṣe fún ọmọ ẹ. Hmm. they now called this brother. Hmm. brother Dubai. Mm àǹtí mi bá ní Dubai tó which is true àwọn ọmọ àǹtí mi méjì náà ń school ní Dubai hmm. pé Dubai tó ń gbé tó ń jọ ẹ́ lójú yìí àwa gan wá bẹ̀ à ń padà àwọn ọmọ mi wà ń bẹ̀ kó fara balẹ̀ adébíyí pé ọmọ inú ilé ni kò ń ṣọmọ ojú títì o ó lẹ́bí ó lára hmm. tó bá rò pé nǹkan tó o lè fìyà o lè fìyà jẹ o àwọn ò tiẹ̀ bẹ́ẹ̀ kó fẹ́ yàwó ìwọ ló lóyún ẹ nígbà tó wá Dubai ẹ̀kan lòún ṣe <laughs> <laughs> ọ̀rọ̀ tó yẹ kí n fi máa ké lọ́jọ́ mo dẹ̀ ń rẹ́rìn mo dẹ̀ ń yíra mọ́lẹ̀ wàhálà mo dẹ̀ ń rẹ́rìn mo ń yíra mọ́lẹ̀ àwọn àti mi ò pé ṣé ìpọ́nmọ́ ti fẹ́ ràn mẹ́ta you know after they called àwọn kan anyway for record àwọn kan fẹsẹ̀ pé Adébímpé ní oyún fún ẹ kò dẹ̀ ní ṣe o. Hmm. so when I left my older sister place I summoned courage mo ṣiṣẹ́ di seven months nínú oyún ọmọ mi ni hmm. I was filming kí ló kàn wá wa mo stop iṣẹ́ ní december mo bímọ mi ní february I'll go to location I'll go to clinic if you come to my house you will see fruit you will see everything grandma will say even if that man marry you kò lè tọ́jú ẹ̀ tó yìí hmm. because i was working people are supporting me mm. my ẹ̀gbọ́n dem wọn fẹ́ gbọ́ hmm. you know ṣe mọ̀ pàtọ́jọ́ tán ti sọ fún bọ̀dá yìí pé mo lóyún yẹn títí mo fi bímọ yẹn kò fọjọ́ kan mi pé àbí ń pè pẹ̀lẹ́ báwo lára ẹ̀ I was all alone by myself all through the nine month journey. Hmm. ọjọ́ tí mo wá fẹ́ lọ mommy. But mo ti ní cramps over the weekend I don't know I just noticed that I cannot sit down Properly. I cannot so mo kàn máa ma dín mi mú mo kàn on Thursday dẹ̀ ní clinic mo kàn lọ clinic mo ti gbẹ́rù mi lọ tẹ́lẹ̀ mo ti ọlọ́run ti ṣe yánu àti ó máa wá sọ pé fílẹ̀ olówó ni á tọ́jú ọmọ ẹ olówó ni á wà ókè. Okay That's fine. The man. The daddy. <laughs> okay. <laughs> so that mo ṣá ọjọ́ tí mo lọ bí I went to the labour of mole alone too. I didn't I went to clinic. Okay. They now tested "Um, or not is she?" Alájọ wa ni ah àǹtí bí n pé báwo ló ṣe ń ṣe mo ní àwa mi ò yá ń gbogbo wíkẹ̀ndì o mo kàn fẹ́ kẹ́ máa bẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí mo ní òòyà ọmọ ti dé tòsí mi ìwà mi máa ń sọ pé ọjọ́ valentine mo fẹ́ kọ́ ọmọ mi dé o. Hmm. Wọ́n ní ṣé ìyàtọ̀ ọmọ jọ ń ṣe mítìn ni february twelve lọmọ mi ṣàwádé wọ́n ṣàdámi dúró sí clinic mo kọ́ apọ̀ ọmọ tó wà dán pé tẹ́nibọ̀dì bá bèèmí sọ pé mo lọ sí location mo mm. wà lọ hospital má sọ fẹ́ ní kankan alihamdulilayi god was with me god is with me god is always with me mm-hmm. mo bímọ mi sílé alágbo ìgbà míì gan báyìí clinic yẹn máa sùn gbà mí màá mi kàn wò pé ọlọ́run ìwọ ló ní mí o mm. ṣàánú mi o and he came through mm. now let me give you a shocker tó bí ẹ máa gbọ́jà láìpẹ́ yìí. <laughs> àǹtí wa àgbà yẹn ìyá àbèjì wọ́n pe bọ̀bọ́ yìí lọ́jọ́ tí mo bímọ ó wà nàìjíríà wọ́n ní wàá sọ fáwọn pé àǹtí ẹ fọ́n nì adébíyìnpé ló lọ mọ̀ mo ti sọ fún yín pé mi ò fọ́ ọmọ adébíyìnpé ló lọ mọ̀ tóbi tó bá wá béèrè ọmọ mo lè kọ́kọ́ lẹ́ńgò tó bá jàdá lọ́wọ́ mi bá mọ̀ mo lè mú sí fún un tó ti sọ pé mi mo lọ ọmọ kí ló wá ń wá hmm. ah! eh, eh, eh, ṣé nǹkan tó ọmọ fẹ́ jẹ ẹ̀yin ìyá èrè ṣé mi mo bímọ. <laughs> you don't understand mm. but my sister did not tell me mm. if you see Hamida name ni aṣọ mẹ́rin mo wọ̀ lọ́jọ́ sínú ọmọ mi <laughs> mi ò rí wọn lọ́rùn rí ẹ nígbà tí mò ń tọ́ ọmọ mi lọ́wọ́ ẹni tó bá gbọ́ ọmọ wá kí mi mo máa fún ní pampers mo máa fún ní omo ó ga mm, tó yìí gbogbo àwọn ọ̀rẹ́ àti ẹrú ti pọ̀ jù mm. sísítà mi tó wọ́n dúpẹ́ sọ pé ah tí bọ̀dá alágbájá ta mú ní kò tí ì ta o bọ̀dá ìwà bẹ̀rẹ̀ sí ní wọnú àwọn ìṣòro kan wọ́n náà ń wá àwọn ńgbà kan àbúrò mi wá pè mí pé sis Obi didn't do anything mo nínú ó ní pé because nígbà táyé yín bẹ́tà tí wọ́n ń ta wọ́n yíyọ̀ mọ̀ ta àwọn ò ní ṣépè fún àwọn ò mọ̀ ṣàdúrà fún wọn èmi ò ní ṣàdúrà fún màmá ṣàdúrà fara mi bọ́ mi ní fọjọ́ kan ṣépè fún kọ́sẹ́ni tí èèyàn bá fi ń ṣàdúrà pé akéèyàn máa fi ṣépè so we were like that It was tough after I had my baby. I stayed in my sister's place for 41 days. They were taking care of us. Àti ọjọ́ kejì ní ni mo ti ń wẹ̀ fún mọ́mi. Mi kúkú ní mọ́mi. Mi ní mọ́mi ọkọ. Mi lẹ́nì kankan. Hmm. I had to now start getting house help hmm. to help me, you know. I started work. So while I was getting heavy, because you should ask me pé mo ti fowó ṣùgbọ́n kí ni yẹn. Eh, you said you were working. yeah, so I, I bought a car kí n tó lóyún so i had to sell my, i sold my car ah, pé òkè ká tẹ̀ máa rówó náà ṣe gbogbo nǹkan <sighs> owó ń pẹ́ tán mama mo ṣe é mo ṣe é mmm two hundred thousand wọ́n gbowó mi wá <laughs> nínú owó mọ́tò. ọlọ i was looking for something to do, so that the money will not finish on time. <laughs> two hundred k tún lọ nù condition yìí oh, you know it's okay we are like that yeah it was really tough. I mm. want to use this opportunity to say a very big thank you to Oluwatoyin Abosede Aya Ajeyemi. You know, it was really hard on me at some point in time. Mi ò phone tó ń internet. me mm. ò Me Mẹ̀sẹ̀ bó sọ̀rọ̀ sí pé bí n pé Instagram àwọn èèyàn wà ń bẹ̀. I couldn't open up to àpè mi ò ní fóònù mm, o máma. Mo ní iPad olójú oró kan báyìí ìgbà tó yà òun náà pajú dé. <laughs> <laughs> Mo ṣàwọn owó ń tẹ̀ mí I kàn á dọ̀jọ́ kan ṣá. Ìyanu á So I think somebody got me a phone. I don't know how I get the phone, Sha. Then I hey Tony, Toyin, there is this other woman, I will not mention her name. Nígbà she was a bit bigger. If you call Tony, you know who to call next. Okay. That black lady. okay. I was in her DM. Mama, she knows me now. Mm-hmm. Mama, please, I just had a baby. Things are really hard. Please, call me for a job. Me, ò like nǹkan fẹ́ Mm-hmm tí o ṣe pé mo bímọ ní kan ní pé mo lè act mi ò mọ̀gbà tọ́mọ mi rìn wọ́n pè mí ni mo ti gboko fíìmù lọ. give me job o and I have an idea pàápàá if you can help me only if she go read my message tomorrow. see I'm not a fan of all these things táwọn èèyàn ń ṣe online. what if she didn't see it. she didn't see it fine I was now on every of her posts. Oh, okay. commenting sis check your DM six check people were now calling me pé ah ta ni kò ní kà á má yẹn bàbá sí ẹ mọ́ má kọ́mẹ́ǹtì mọ́. so nígbà yẹn tóyìn máa máa pè mí báwo ni ṣó wà ókè ṣọmọ mi ti jẹun she send me twenty k twenty k twenty k dàbí two million ní lásìkò táwọn sọ yìí máma if you give me one thousand then ẹ eh? <laughs> mo lè máa wá dúpẹ́ ńlẹ̀ yín lójoojúmọ́ at a point in time i had to leave my house i had to go and be staying in my elder brother's house because àwọn oògùn táwọn ọmọdé máa ń lò yẹn i don't have money to buy no food my brother will buy her medicine buy pampers but, ah aboki dangote god bless you sir hmm. <sighs> one faithful day ṣá kokun foundation i cannot forget him. okay i remember that time. Eh? the car thing. thing. ibẹ̀ ni ọlọ́run ti ń wo ibi tóun fẹ́ gbà ẹ̀pù láì fún mi. Hmm. This thing she will now go out and say i'm a single mother ni mm. my hmm. sister-in-law say go out too they will kill you if you said you are a single mother mm. shey they will kill you you need this car o you mm. sold your car owó mọ́tò tó kù gan tí mo gbà that i want to buy another car they introduced me to one guy ìyẹn náà ó pa custom àṣé scam ni he took my money i fought kí n tó rí díẹ̀ gbà nínú owó mi nídìí ìrókò yẹn náà you know i was just ọ̀tá mi kàn ń ṣubú ṣubú ṣubú ṣubú ni pé ṣé mi nìkan ni mo wá wà láyé ni i go cry ẹ eh? mm. okay when i now saw that Cocoon foundation of a thing ah gbogbo ẹ̀yin tẹ́ support mi ń gbà yẹn mm. Ọlọ́run ò ní padà lẹ́yìn yìí because it was a fourteen thing mm people were fourteen i even know people in the industry kan sọ pé coded mr latin god bless you sir excellency When I called him, pé daddy, keep pushing. Má bú àwọn tó wà married o. Má encourage pé káwọn èèyàn jẹ́ single mother o. Kàn sọ pé condition ló jẹ́ kí ìwọ di bẹ́ẹ̀ ni o. Káwọn èèyàn support ẹ o. Like play, like play. They carry my twist give me. I remember. I, I hmm. remember I reposted. So that, that time, mo dà pé hmm. bọ̀dá wà lẹ́wọ̀n Dubai ń gbà Wow. Ẹni tí yà ń jẹ <laughs> ìgbà yẹn làbúrò mi pé kí ló ń ṣẹlẹ̀ báyìí o Hmm. Money, I didn't do anything though because all my life I like to focus on me. Èmi ni èmi ni target mi o. I get it. If you are my neighbor I think pé I'm on ń hello there, I no see you. I no see you. That was the training they gave us mm. while I hmm. was growing up. mommy mọ́mí ma sọ pé hello, ìwọ ni target ara ẹ. Mm, so you were concentrating on. on me on getting better on getting back on my feet. ṣé ẹ̀gbóṣùpá ni ó ní ẹni tó ti ń waṣọ ńlá tó ń wọ ìwọ̀ yẹn kò má tún padà wá dẹni tó ń wá kìsà o hmm. àṣẹlẹ àyèlè mi ò mọ payẹlẹ tó insist it was tough but Agbeke will look at me she say Amoke you are strong I didn't give up on me. Mm. hello if you fall stand up. dìde ìdọ́ra jìgì jẹ́ káwọn tó ń fipá àwọn tí ẹ ṣubú yẹn kan gba wèrè má tún ti dìde hmm. when they are tired of pushing you they will leave you alone because they know that when they push you again tó ṣubú àtún dìde ó máa rẹ̀ wọ́n. <laughs> my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video alright my pipo i go like to end di video for here make una let me know wetin una think for di comment section